alhamdulilayi tí màá bá aṣọ kúndùbà lọ ní ọjọ́ jimá ìjẹta ní kí wọn wọlé tó kí rákà méjì èyí ṣe ìrìn tá a máa fi kí mọ́sálásí yàtìyẹ tó lọ́sẹ̀ ìmáàmù ó tún láti rẹ̀ láti jọ́wọ́ ní kọ́kọ́rọ́ kẹ́mi. kọ̀tọ́ rárá nítorí pé gbogbo gbàtà bá wọn kíláàsì sọ́nà dá lórí pé kákíráká méjì kájọjọ́ إذا دخل أحدكم المسجد فلا يصلي فلا يجلس حتى يصلي ركعتين أو كما قال صلى الله عليه وآله وسلم في ربوبة كان يبقى مثلا ورجوك سوى الكتب ركعتين eléyìí tó ti tẹ̀lé ní ọjọ́ jimá kan àtàlẹ́ sọ̀rọ̀ wá àríwá àríwá sẹ́lẹ̀ ìṣẹ̀kùtùbà ọba ẹnìkan wọn mọ́tíláṣí ó jókòó láì kírun wọ́n sì gbé pẹ̀lú orúkọ rẹ̀ sí lọ́gbẹ́já tó ti kírun bí ó tó di kó jókòó ó lòun kò kírun wọ́n ní ìdíje kírọ́tà méjì ní fúfú yẹn ìyẹn ní kí kírọ́tà méjì wọ́n pẹ̀lú òkúta láti tí ìnáwó wa sọ fún yẹn pé dẹ́kun ọ̀gbọ̀dọ̀ kírun eléyìí ó dàpọ̀ súnà nàbì sọ̀rọ̀ bá wà ìwà ìlú sẹ́lẹ̀ àìkò ti gbọ́dọ̀ kírọ́kà méjì yẹn láti kò sí lè má mú sọ kókó bá tó náà ní mẹ́ta ti má mú má lè wáyé wà wá. a máa ń gbé ìlànà sọ̀rọ̀ ń ti lọ́rùn àyà lórí wa láti tẹ̀lé tó náà ní dàgbẹ́ yọ̀ Muhammad sọ̀rọ̀ bá wà ìwà ìlú sẹ́lẹ̀. ìmáàmù Malik rahimahullah gbàdáwọn náà sọ ibà àbúrò kírun àtàwọn mìíràn sábà bá àbúrò kírun láti tó sílẹ̀ ìmáàmù Malik tó kútu bà lọ tahiyyatul masjid nínú ẹ̀mí tiwọn àdéhìí ẹni tó ti jókòó dáná bí ní kó ti wọn ní kan wá wọn náà ti sọ fún un nígbà tí wọn rí yẹn táwọn sì kútu wọ́n lè wáyà yẹn ọ̀fẹ́fẹ́ rẹ̀ lẹ̀ ọ̀fẹ́fẹ́ rẹ̀ lẹ̀ lè jẹ́ lójijì. torí ẹ̀ làdé kò gádà káwá ìmọ̀ kákọ́ ìmọ̀ débi tó ti lánà lọ́nà tó fi jẹ́ pé ìwọ́n tó ń pè látiwájú ní àjò ìwọ́n náà máa mọ̀ dájú ọ̀ máa mọ̀ yége eléyìí tí ò ní jẹ́ kó jẹ́ sábà bí àtìsí àwọn ẹni tó máa ń kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n gbàtí lè má mọ̀ dájú mọ̀ ọmọlẹ́yìn rẹ̀ kọ́ àwọn náà òfin tí wọ́n ṣe tó burú nígbà tó ga àwọn láti mọ̀ ọmọlẹ́yìn náà ní ma. ìbéèrè lẹ́ẹ̀kejì òní àní pé ìjọ tó sì lè máa nígbà tí máa ń sọ kókó bá ní ọjọ́ ìdímọ̀ láti máa sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ kẹsàtọ̀ láti fún àlejò jẹ́mà gbọ́dọ̀ àwọn àti jẹ́mà pọ̀tọ́ síbẹ̀ àmì àìmọ̀kánì àmì àìnímàní ẹtì mọ̀ fóònù àyèmọ̀ká oní ẹ̀nìkì ọ̀lọ́lẹ̀ kí ó kọ̀lọ̀ fọ́mà lẹ́sẹ̀ gbogbo àwọn lìmọ́ọ̀mù náà wọn lọ́lẹ̀ kí ó kọ àjọpẹ̀ láfa náà wọn lọ́lẹ̀ kí ó ṣùgbọ́n ìgbà tó máa ń tẹ̀lẹ̀ oní ẹ̀nìkì lè kí òwò ni wọ́n lọ ìlú ẹ̀kọ́ òwò wọn ti kọ̀ọ̀rọ̀ tó ẹtì mọ̀ fóònù kíkàlùkù bá fọ́ náà ni mọ̀ pé òun náà kò lẹ́sẹ̀ kéèyàn kọ́ náà tó wọn máa lórí ẹ̀rí ọlọ́run sọ ànábì sọ sọ̀rọ̀ bá wà ayò ayò sẹ́lẹ̀ òun náà tó pàtàkì nípa ọ̀rọ̀ yìí. Thank you. fún àwọn israẹli ti ń bẹ láyé ní ojú wo làwọn máa fi wọ̀ wá èèyàn lásán náà ni wọn gẹ́gẹ́ bí gbogbo èèyàn àti pé ẹni tí òun ti gbọ́ lọ́ngbọ́n nínú àkóso islam kékeré mi torí délé gbogbo àwọn ẹni tí wọ́n máa ń ṣe ẹ̀sìn ní ìjọba tó ṣe ẹ̀sìn islam ó kọ̀ yóò wọ́n lè pera kó fà kékeré mi wọn gbọ́dọ̀ wá fẹ́ gbé wọn ju wípé kẹlẹ́gbẹ́ wọn sórí afárá kékeré lọ. Òṣùwọ́n ti pé àwọn ìyàtọ̀ ara ń gbé wọn lórí ẹ̀yìn òkú kọ̀dá ni. Kò sí tó bẹ̀rẹ̀. Láyé lónìí, tí bá gbé nípa màtíríà nípa tẹkinọ́lọ́jì, ẹnìbọ̀dì tó bá mọ̀ ni àwọn ẹni tó ń ti tẹkinọ́lọ́jì ni wọ́n ń wò láṣíwájú. Àwọn ewu orí ìdí rẹ̀ àbí tíráìbù rẹ̀ lọ́rọ̀ pé tó èyí ṣe pé gbogbo bànú Israẹli àwọn ìyàwó jù lọ síwájú àìmọ̀ iye olóògbé ló fún wọn kódà ń tó pọ̀ jù nù aláìmọ̀kan wọn gbogbo rẹ̀ afẹ́gbẹ́ wọn. àmọ́ sẹ́mọ̀ pé àìmọ̀kan ló bí sọkúsọ nítorí pé àwọn nǹkan mìíràn yìí ti gbọ́ èyí wà bí ń tẹ lórí pé gbogbo yẹn náà ti ń sọ láyé nù bàbá ìmọ̀kan tó wà láwùjọ sẹ́yìn bá wọ̀ sẹ́yìn bá gbọ́ èyí wà máa bí òdì àwọn àdájọ́ lé lórí pé yẹ̀sì ìgbé sábà ti yọ wá ànábì tayọ ló tayọ wọ lọ tayọ wá ànábì kálọ tó kàn tó kàn ní ìsirayílà ló àbúrò ìbẹ́ yìí lọ sùkú ìbẹ́ yìí lajú ẹ̀yẹ kàwé mọ́ni france sọ̀rọ̀ àwọn ọ̀lọ́lẹ́wì àwọn onímọ̀ ẹ̀sẹ̀ ìbá nímọ̀ ẹ̀yẹ ọ̀mọ̀ àti lọ. ní ayé science and technology lónìí tó ẹni tó lọ wájú ló lọ wájú Japan wọn lọ wájú báyìí wọn ò fi tuntun bá bọ̀mí Israel àgbà àbí òye wa tó China nínú àwọn ẹni tí ń dàgbà sókè nínú tẹkinọ́lọ́jì ni wọ́n wà wọn ò fi tuntun bá bọ̀mí Israel àgbà England nínú àti òbí ìdàgbàsókè nínú tẹkinọ́lọ́jì ni wọn wọn ò fi kankan bábà ní Israel àgbà gbogbo European community wọn ò fi kankan bábà ní Israel àgbà amẹ́ríkà ọ̀kẹ́ kankan bábà ní ìsirayílà náà ẹ̀rọ àjùmọ̀ ní ìsirayílà náà wà rọ ìwà àwọn ọ̀nù ní palestine wọn ti gbà ṣé máa sábì kú wọn lọ sí palestine sábì sàdé nǹkan ní nineteen twenty ìfọ̀ àwọn òkú wọn lọ sí ìlú kàtà àwọn òkú wọn ìdí ni pé àwọn ọmọ israẹli ti ń gbé europe fún ìdáhùn èèyàn gbádùn àbí òye wa fún ìdáhùn èèyàn gbádùn àwọn in crisis títí kó kó wọn lọ gà sí ibẹ̀ yẹn nùkẹ́jà sinmi olùkó yé wa ẹ yọ àmọ́ kúrúkú ẹni wá fi funfun ní israẹli wà ní israẹli àbá wò wọn fi kẹta má wa ẹ wo àdé nínú sọ̀rọ̀ ìlú kọ́ọ̀lù láti ìgbìmọ̀ ẹgbẹ́ wọn. ìdíjára ìṣòro àti ìlànà ìkọ́ lẹ́tà sí lórí àwọn róòlù nínú lẹ́tà yẹn. قل يا أهل الكتاب تعالوا تعالوا إلى كلمة سواء بيننا وبينهم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله. الحافظ ابن حجر رحمه الله قل إيه، لي leta أنا alabi tó wọ́n kọ lẹ́tà tó lórí wọn alábi wọn lo ní ẹni tá a fún sí bàbá o àwọn èsì bàbá ìsirayè fáfẹ́fẹ́ mẹ́hàjẹ́ ó ní wọn èsì bàbá ìsirayè kí wọ́n lè túmọ̀ tuntun wọn lẹ́ni tá a fún síra wọ́n lè torí gbogbo ẹjọ́ bá ti sẹ̀kín wọn alòlùkì dáàbò ní àlàáfíà wọn ọba àmàtàmà wọn. ìrẹ́ mi ti lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tẹ́ǹbà gbé lórílẹ̀-èdè yìí lórílẹ̀-èdè mi tó má ti láwọn sẹ́sìn nítorí délé òyìnbó òbí kẹkẹtẹ ọmọ israẹl ọmọ israẹl èso ìhun èsì wọn ní english àbí òye wa èdè wọn ní kíni sèrìyàníyà àbí ìgbọrànìyà fẹ́ǹkẹ́ ní ibùrò òbí tó kẹta lórí ọ̀lẹ́ òbí dẹ. Thank you dájú ìgbà láti lè fẹ́ tu láyàwó kan nígbà ọmọ rẹ̀ tuntun láì tó kọ̀ sílẹ̀ láì lè fi ẹ̀ ọ̀hún. láì lè kọ́ kọ̀ sílẹ̀ kò sí lánàá kan bẹ́ẹ̀ yẹn. láwọn gbà tó fẹ́ àwọn kìíní kejì kẹta kẹrin tó o sì dájú pé lẹ́yìn ẹ̀kẹrin yìí ọ̀ràn ló kù tó fẹ́ dá láwọn ọgbà kò fẹ́ ọ̀ máa ọgbà kò sì fẹ́ kàpá máa. lẹ́yìn tó ti ní mẹ́rin kọ́ abẹ́ àwọn ọ̀gá pamọ́ láwọn ọ̀gá rẹ̀. lẹ́yìn náà subhanallah ọlọ́run bá wá fẹ́ràn wa púpọ̀ ọlọ́run tó ní sọ fẹ́yàwó mẹ́rin ọ̀fẹ́ràn rẹ̀ púpọ̀ àánú rẹ̀ púpọ̀ lórí rẹ̀ púpọ̀ kò sí bó ti lè kúndùn òní tó tó fi mẹ́rin òní sọ kò sí ẹni tó wá gbójú kòkòrò máa ń bá yẹn jà kíkò ní lójú pààrọ̀ rẹ̀. tọ ọlọ́run bá gba ìlànà kan ìlànà kápáàrọ̀ obìnrin ike ìyàwó rẹ ti dé mẹ́rin ọwọ́ akọ kánlẹ̀ kọ́ máa lọ lé wa ọwọ́ afẹ́mi ìdìbò rẹ̀ islam ò bínú sílẹ̀ ṣùgbọ́n ìgbà tó lọ́kọ èyí tó kọ́ lẹ́ẹ̀lẹ́ o sì ní ìṣòro ìsìláàmù ní kò tó pé ìjọba ti tọ́ kọ́kọ́ fẹ́ kọ̀ọ̀kọ́ lẹ̀ àbí kejì kọ̀ọ̀kọ́ lẹ̀ àbí kẹta kọ̀ọ̀kọ́ àbí ìjọba ti dàgbà jù ìjọba wù ọ́ ni. àsìkò tó bá wà kọ ìtọ̀ kọ́ lẹ̀ lẹ̀ ti ń tẹ ìjà ọ̀gbọ́dọ̀ sí ìfẹ́ mi o. pàápàá jùlọ tó bá fi kíkọ̀ kan àbí kíkọ̀ kejì nítorí pé àlùmọ̀rọ̀ زوجة ما بقيت في العدة الرجعية وبنتها لدوار تصدع فادا ينجن في فقالة الأخوالة بمجد يقول أن يكون في وقت فاري عدة أتبع فاري عدة تقول لهم ما نرى عدد الفين ومين يقول فلهم بعدين في سورة النساء الله يوحي أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا سبب في يوم فارو يوم سبب في وين كلام بوم يتفق فارو أيقول بعض كانوا يتفق فارو tọ Ọlọ́run gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹsẹ ojú ni ojú sàn nísìnyí wọn náà bímọ òbí obìnrin ọlọ́kọ̀ àbúrò rẹ obìnrin ọlọ́kọ̀ àbúrò rẹ obìnrin ọlọ́kọ̀ ẹ̀gbọ́n rẹ obìnrin ọlọ́kọ̀ ọmọ ìyá rẹ obìnrin ọlọ́kọ̀ ọmọ bàbá rẹ obìnrin ọwọ́ adélé ọwọ́ ti pẹ́lú kí ló dé wọ́n ní nípa ìdìbò olóbi gbé yàn mí ẹni kọ́ lọ kú náà lóra o àmọ́ kọ́ ọ máa wo kí n aburú àìdá tó tó ṣe eré ìjọba yìí náà ní kọ́ láàmú kọ́ láàmú ṣùgbọ́n àtàkùn àtàwọn yẹn máa ń wù láwọn ilẹ̀ Yorùbá yìí níbi yẹn ti fẹ́ yàwó wà á tó ṣe ìfọ̀ yẹ wàá ṣèkì wọn síbòmí yóò tún wá one two three four mi. wípé àwọn pọ́sẹ̀ yìí àwọn ti di àpàtì wọ́n wà nínú agbolé rẹ̀ agbolé rẹ̀ náà ní o tún máa bọ́ wọn ní o tún máa dẹ́wù fún wọn lọ́rùn but àwọn tó pa sọ́kà yìí àwọn náà mọ̀ wọlé wọn. tí wọ́n ti di káwọn ilé náà tó tó gbà kan wọ́n ti di second batch wọ́n tún kó àwọn míì wọlé àwọn òbílà ẹni tí wọ́n ti lọ dára ni torí yóò kú wọ́n lọ kú pẹ̀lú àwọn mẹ́jọ ó fi àwọn mẹ́jọ lẹ̀ ó fi àwọn méjì lálẹ́ ẹ̀yìn tí kúkú mà ń ṣẹlẹ̀ alẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn mọ iye ìbéèrè ẹ̀yìn káwọn béèrè wọ́n ló kó bí àwọn mẹ́rin lálẹ́ bí kò ló ti pín dúkìá rẹ̀ àwọn òbílà ẹ̀dá kan orí kan ló ní lọ́rùn bá ó ti bẹ́ àwọn one two three four five six seven fourteen nígbà tó ti kókò kú ní pé wàá ló ń gbé nǹkan níbẹ̀ máa tí wọ́n ń jẹ́ ìmọ̀ tí wọ́n ń tí wọ́n ń wọ̀ àwọn ní ìgbìmọ̀ ọgbọ́n kàtí lẹ́nu ibi ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹ̀ ni. tòdí àpò ọlọ́run bọ̀ fẹ́tù ìyàwó mẹ́rin lọ at the time. tó bá ti pé mẹ́rin tó bá tún mú mi jọ fẹ́fẹ́ kò gbóló kọ́ pé ìjọ fẹ́fẹ́ yẹn ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀ mú pé àwọn ìyàwó tí wọ́n wà lọ́dọ̀ time wọ́n gbọ́dọ̀ ju mẹ́rin نعم أيوة Depois da minha lua. É, tu vai dizer que wọ́n kọ́ ọmọ kíláàsì báyìí àbá ọmọ kíláàsì wọ́n máa ń tẹ́ níbẹ̀ bí wọ́n ti máa ń kí ọ̀nà wákàtí máa rà mọ́ tó bá dijọ́ tí wọ́n ṣe gba kíláàsì gàgà. títa bá wọ ní káàtì máa ń kí wákàtí máa rà mọ́ káàtì ìdáyé ẹ̀sìn mẹ́tì àmì kì í torí pé ìdáyé ẹ̀sìn mẹ́tì káàtì ìdáyé mẹ́tì òde mẹ́tíláàtì. àmọ́ tó bá jẹ́ kí ló ti wà nítorí ti wà lọ́pọ̀lọpọ̀ àyè ló ti wà náà olóòtú nílẹ̀ èmi ń lo ìmọ̀ ọ̀sùn ní lẹ́kùn mi ṣé bá ti wọ̀ bẹ́ẹ̀ ṣé ń kó ní lẹ́kùn ẹ̀ kì í tẹ̀lé ẹ̀jẹ̀ lọ sí ibẹ̀. àmọ́ tí wọ́n ti tó sí mọ̀ ní àwọn èèyàn pọ̀ títí títí ẹ̀fọ́ àdóde ṣé bá ti tẹ̀lé ẹ̀jẹ̀ lọ sí lóde òkúrú ìdúró tó máa sáájú náà lọ́fẹ̀ẹ́ ìdílé ìgbà yẹn. ṣé bá ti béèrè pé tó burú àti òkúrú bí wọ́n ti máa ń ti ìdílé mọ̀ tí ó burú nípa pé ọ̀dà fáti polongo ẹ̀sìn ọlọ́run sábà fi polongo ẹ̀sìn ọlọ́run ẹ̀ sílẹ̀ ìjọsìn sílẹ̀ báwọn yẹn gbogbo àsìkò wákàtí mara ẹ̀ máa ti di mímọ̀ yẹn sílẹ̀ kí ẹ sì máa gbèrú dáadáa káwọn èèyàn lè bá máa wọ ọ̀dọ̀ wá kí wọn ó lè jẹ́ ìbejì mẹ́ta péré tó ibi tó burú sínú torí kí tẹ̀ bá tẹ́lẹ̀ náà èèyàn fẹ́ kí wọn náà ti di mọ́tíláṣí tòkò ní ẹ̀kọ́ lè kí wọn láti máa lọ kí wọn. tó ibi tí òbúrú sí òní kíyàn mélòó náà ní kí wọn tẹ́lẹ̀ ẹ̀rọ pé gbogbo àwọn àwùjọ sáńtì ṣe bá wọn tí màá jẹ́ ti mùsùlùmí náà ni wọ́n. ìjọ tí màá yọ ìsàlẹ̀ apàtì dáná àwọn máa kírun tó tó ti jímọ̀ ẹ̀lẹ́ màá wọn mùsùlùmí. tó bá ń tẹ̀sí ìdílé mọ̀ sílẹ̀ ó ti ti kẹ́lẹ́ wọ́n sì lè gbọ́ ọmọ jí tó wà níbẹ̀ kó pamọ́ tó gbogbo orílẹ̀ èèyàn lè fi fún ọmọ ti àwọn ọmọ ṣùgbọ́n ní ojú tó dáa jù onídé gbogbo wọn láti jí mọ̀ yóò da gbọ́dọ̀ tó ní jí mọ̀ wá sí jí mọ̀ níbẹ̀ náà ní sọ́lọ́ kí òun wá bàtí máa ra àwọn ọ̀fẹ́ nítorí pé àwọn èèyàn púpọ̀ bọ́lọ̀ ti dá wọn wọ́n máa ń kí òun torí sẹ́yìn ní oṣù ní kí oṣù tó ní kí oṣù rẹ̀ ní kàmbé àti bàbá yìí àbí òye wa ṣàtì mbà ń fẹ́ kẹ́sì ọlọ́run sàkà bí ìtàmásí mọ́tíláṣí ìlú ìtọ́jú àti ní kéde máa ń lò náà ẹni kọ́ lọ́ọ́ máa kí òun wákàtí máa rà wọn. torí tí máa lọ kí òun wákàtí máa rà wọn bẹ́ẹ̀ òun jẹ́ kí èèyàn mẹ́rin tí wọ́n fẹ́ ẹni tí máa kí òun ní ọmọ kí òun gbogbo wa. àwọn èèyàn ti torí pé ìmọ̀ràn especially láwùjọ tí wọn bá fi tẹ̀sí ọlọ́ọ̀bí báyìí tòtú báyìí báwọn aṣíwájú bá ń lẹ́yìn báwọn fẹ́ tẹ̀sí ká obìnrin yẹn náà gbọ́dọ̀ fún tẹ̀ wọn. nígbà wọn ti lè fọ́ọ̀mù lóyún bọ̀ wọ́n ti pè rónú abẹ́ bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kò wọ́n ti pè rónú bàbá ti lọ wọ́n tẹ̀lé bàbá. tọ ọ̀pọ̀lọpọ̀ yóò fi wọ́n ti kírun pé ah, àtọ̀lá ìmáàmà ní kírun wọ́n tí ọba àlùbá fẹ́ wá bẹ̀ ọ̀dájú yìí nípa ya one over four sí àǹfààní tó wà láti ní ọ̀dọ́ nípa fẹ́ rọ̀bà yìí. ilé ìlú nǹkan tó polongo ẹ̀sìn náà kọ́kọ́ wá sọ pé ọ̀dà lónìí o jímọ̀ yìí o kì í ṣe mẹ́tíláṣí ti di máa ti kí o mẹ́tíláṣí ìjìnàjìnà kan máa lọ ẹni tó gbogbo àwọn tí mẹ̀tẹ́ ti mùsùlùmí bẹ̀ náà kọ́ ó tún jáde. yóò jẹ́ kí ilé ìlú kan ìpolongo ẹ̀sìn náà náà àdìláńtò àyàdí ni wọ́n ló kí ẹ̀sìn táwọn ọba àwọn èèyàn bá ń ti làwọn èèyàn máa ti táwọn ọba wọn bá ka ìsìláàmù ẹ ò nílò ìpadà ọgọ́rùn èèyàn ka ìsìláàmù tí ọba ọba ti ka ìsìn fún kẹ́ni inú wọn fi ń ṣe inú wọn fi ń dà irú rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ gbogbo àwùjọ táwọn olórí wọn bá ti tẹ̀lé táwọn olórí bá kẹ̀sìn fún àwọn èèyàn máa yí padà lójijì àwọn náà lè gbọ́n kẹ̀sìn ṣe rí inú lọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yorùbá àti ìdílé ìmúṣẹ nàìjíríà àtàrúgbà mi láwọn african countries west african countries yìí ẹ̀rí kan ti lè mẹ́mọ́ ibi kékeré kan lọ́wọ́ fi sílẹ̀. ṣé ẹ bá wá sọ nínú hundred more tọ́jú ìdímọ̀ tí wọ́n fàyè kékeré yẹn lẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀run wákàtí márùn ni wọn ò ní kí rárá rẹ̀ ẹ̀yin ẹ̀ sọ́ọ̀dì rẹ̀ kò sí ẹ̀mí rí ẹ̀mí ti jọ àrùn. àkóbá sẹ́yìn bá ti sá màbá àkóbá àkóbá náà. عليكم السلام أنا اللي بيريد نعم kí ló mú ara tẹ́lẹ̀ ń kọ́ ẹ̀yìn ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات ثم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون رب قرع قل قرع إذا ما ń tẹ̀ yín wò حتى kankan nínú bẹ̀rù àti nínú nǹkan tẹ́ǹgbìn èrè oko ṣùgbọ́n fún wọn lóòdù náà àwọn àdáni àwọn olùṣèlú sòrò. ọlọ́run tó sọ pé lọ́sọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ nílẹ̀ bíi àmúhálìkùn wa àǹfọ̀sìkùn ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا ọlọ́run ni a dẹ̀yìn o nínú nǹkan nira púpọ̀ ti ṣẹlẹ̀ sí owó àwọn ẹni tá a fún síra àwọn Yahudi àti Nasara àwọn nìyí lára púpọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́lú tuntun nìyí lára ṣùgbọ́n tẹ́ bá ti sùúrù tẹ́ bá ti sùúrù tẹ́ sàmúmára tẹ́ ìnàdá ẹ̀rí kẹ́mi nàá ti mi kọ̀ eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan pinnu èyí tóbi. lórí ilé gbogbo tó bá dé yẹn alẹ́ tó bá ti là sọ lórí ẹ̀kún tó bá fún yẹn ọlọ́run lẹ́bi kẹ̀kẹ́ yẹn rẹ̀ àdáwò. torí àwọn tẹ̀lé tọ́lá wọn tẹ̀lé tọ́lá wọn tẹ̀lé tọ́lá wọn tẹ̀lé tọ́lá wọn tẹ̀lé tọ́lá wọn tẹ̀lé tọ́lá kọ́dà sẹ́yìn wọn àdáwò ṣe. tòlúmọ̀ lẹ́bi sọ̀rọ̀ wá sí lẹ́bi sọ ìgbé àdáwò ṣe. ẹni tó ga lẹ́yìn náà tó ga tẹ̀lé lẹ́yìn náà tó ga tẹ̀lé torí rẹ̀ àtọ́rù náà ti bẹ̀rẹ̀ ẹ̀ àwọn ànábì ọlọ́run lẹ́yìn tó ràn ọwọ́ dà ó jù lẹ́yìn rẹ̀ lọ́kàn ẹni tó kọ́ lé wọn ẹni tó kọ́ lé wọn ẹni tó kọ́ lé. eléyìí òkú àti gbígbà tó wá sọ pé àdánwò ọkà àwọn ẹni rí kí òkú yẹ ni wú. kò túmọ̀ sí bẹ́ẹ̀ o tó ń torí di ẹlẹ́yìn ẹ mọ̀ pé àdánwò yẹ ni wú nàbí ọ̀bà èyí tó fi kọ́kọ́ ti ń pa sí àkèkèrè nǹkan tí òjò. lọ́sì tó torí pé lẹ́yìn tó bá àdánwò kó fún yín ọ̀dàm ọ̀sẹ̀ ọlọ́run bá kó sọ alọ́kàn nínú ẹni tí ó gbà wọ́n kópa àti ní gbangba tí ó sì máa ń fi ìdánwà tí ó máa fi ti wà wò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك